ó dáa bí àwọn ará ilé ṣe wí òun ni gbogbo wa ti rí tàsí ti gbọ́ yẹn á kí wá padà sọ́dọ̀ kò ṣọ̀tún kò ṣòsì bẹ́ẹ̀ kò sì bàbí kan jẹ́ kí ni àwọn nǹkan tí ẹ̀yin náà ní tẹ́ fẹ́ sọ sáà. ẹ ṣe ẹ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa dé ibi tá a wà yìí mm-hmm. now tá a bá wo orílẹ̀-èdè wa tàbí tá a bá wo àwùjọ wa a ní láti rìn síwájú ká ẹ̀yìn wípé ń bo tẹ̀ ni a ti ṣí now ẹ̀yin ń sọ nípa orthodox medicine bàbá ń sọ nípa traditional méjèèjì ó ràn ara wọn lọ́wọ́ ni méjèèjì ó dẹ̀ yẹ kó máa tẹ̀síwájú láti máa ràn ara wọn lọ́wọ́ ni ṣùgbọ́n ohun tí ó yẹ ká ṣe ni pé kí gbogbo wa kájọ dúró kájọ parapọ̀ kájọ wò ó pé báwo ni a ṣe fẹ́ gbé kinní ìlárugẹ ọ̀nà wo ni tèmi yóò fi ran tiyín lọ́wọ́ ọ̀nà wo ni tiyín yóò fi ran tiwa lọ́wọ́ kò ń ṣe fún àwa o bí kò ṣe fún àìmọye èèyàn tí kò mọ̀kan tí wọ́n wà ní àwùjọ wa tí wọ́n dẹ̀ wà lórí àkéte àìsàn so ìdí nìyẹn tó yẹ pé orílẹ̀-èdè wa ó yẹ ká dúró ká ronú ká wo ọ̀tún ká wo òsì ká wo ibi tí gbogbo wa ta ti lè jọ ṣiṣẹ́ papọ̀ so ìdí nìyẹn tó jẹ́ pé ètò ìlera kò ń ṣe ọ̀rọ̀ ẹnìkan kò ń ṣe pé kẹ́nìkan máa claim authority ipe èmi ni mo tó tán èmi ni mo mọ̀ tán èmi ò bá pharmacist ṣe èmi ò bá medical laboratory ṣe no a ò lè a ò lè mú nǹkan jáde níbẹ̀ ṣùgbọ́n nígbà tí gbogbo wa bá dúró tá a bá jọ dúró papọ̀ ìgbà yẹn ni a máa tó lè tẹ̀síwájú bí ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn méjèèjì ó ranra wọn lọ́wọ́ ni. èmi náà dẹ mo gbàgbọ́ bẹ́ẹ̀ àwọn ṣùgbọ́n láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ bàbá tó ṣe bí òwe ẹ mo fẹ́ béèrè ìbéèrè kan òwe ni wàá máa pa nípa yẹn. àṣẹ kí ni ohun tí wọ́n ń pè ní ìṣègùn ìbílẹ̀ gan torí pé lẹ́ẹ̀kan ọ̀tọ̀ ni torí àwọn kan wà tó jẹ́ wípé ẹ sọ wípé association of Nigeria herbalist tàbí bákan ṣe wọn pé tá a bá dẹ̀ wo ìtumọ̀ yẹn ní èdè Yorùbá àwọn babaláwo àwọn kan dẹ̀ wà ń sìn wọ́n dẹ̀ jẹ́ alágbo ọmọ ẹ jẹ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi yànnàná méjèèjì kí ni ìṣègùn ìbílẹ̀ kí ni ìlànà ti babaláwo ẹni tó ń bù ní pè babaláwo ló lè wò ẹni tí ara ń ro tó níbà alágbo ọmọ tó ẹ bá mi yànnà ná kí ni ìtọ́jú yẹn gan-an sánsan. bèrèbèrè ló ló fẹ́ débi tí ń lọ. Eh, àbí. ìṣègùn ìbílẹ̀ gbogbo ìmọ̀ hmm. tó o bá mọ̀ nípa ohun tá a lè fi dènà àrùn nípa ohun tá a lè fi ṣẹ́gun àrùn oríṣiríṣi àìsàn èyíkéyìí tó wù kó jẹ́ òun ni wọ́n ń pè ní ìṣègùn ìbílẹ̀ ó ṣeé ṣàlàyé nígbà mìíràn kò sì ṣeé ṣàlàyé hmm. àwọn onígẹ̀ẹ́sì ní explainable and inexplicable ìtumọ̀ tí mo fún yín yẹn ètò àgbáyé lórí ìlera ló pe ìṣègùn ìbílẹ̀ bẹ́ẹ̀ WHO ó ní the sum total of our knowledge bẹ́ẹ̀ hmm. you diagnose hmm. you prevent and you cure then oríṣiríṣi ló sì pín sí sórí herbalist tí mo pè yẹn kì í ṣe babaláwo hmm. herbalist ẹni tó mọ ewé àti egbò ni herb ẹni tó bá ti ń lọ sí ọ̀dọ̀ ti babaláwo ó ti kọjá sí divination kí ni mo pè é ó lọ wo iṣẹ́ ó ti kúrò ní ti à ń lọ ṣe ìlera àwọn oníbílẹ̀ adé sọ fún ẹ pé ìyẹn ni diagnostic eh, system àwọn <laughs> nítorí tí wọn bá da ifá wọn ifá wọn á sọ ohun tó pàṣẹ bẹ́ẹ̀ àwọn tí babaláwo yẹn ọ̀rọ̀ mo níbà mo ní diabetes kọ́ ni hmm. metaphysical aspect of medicine ni àwọn wà iṣẹ́ wíwò adáhunṣe ni làwọn èèyàn wà. Hmm. then tá bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa alternative medicine àwọn tí ẹ kó wá láti ilẹ̀ òkèèrè ní imported acupuncture homeopathy aromatherapy aromatherapy massaging chiropractor hmm. àti gbogbo oríṣiríṣi ká máa gbéra wa láhán jẹ ká tó sọ wọn yìí tí ewé tiwa náà bá dẹ̀ ti kúrò ní nàìjíríà ń bí hmm. tó bá ti kọjá sí Benin ó ti di alternative medicine hmm. torí kò síbi tọ́lọ́run dáyàn sí lágbàáyé yìí tí ò dá ewé kù síbẹ̀ fún un ń wò lọ́run dẹ̀ dá wa níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó ní òun ti fi gbogbo ewéko ìgbẹ́ fún yín gẹ́gẹ́ bí oúnjẹ. Mm Hippocrates yẹn dẹ̀ sọ wípé let your food be your medicine oúnjẹ yín ojú oògùn yín kó oògùn yín kó sì jẹ oúnjẹ ìpìlẹ̀ṣẹ̀ traditional medicine kó tó wá kan ìmẹ́lẹ́ tí àwọn ti bí mú dé àwọn yẹn láwá ní akálọ́ọ̀dì làwọn fẹ́ mú nínú ewé yẹn torí mo bá lọ́run ṣe dá gbogbo ewé ló fi compound sí májèlé làwọn ka oògùn sí àwọn ò ka oògùn sóúnjẹ torí àwọn ayọ wọn ayọ akálọ́ọ̀dì lọ́tọ̀ ni wọn ya eh, oríṣiríṣi dókítà ọmọ bí wọn ṣe pè <laughs> wọn á sá máa yọ lóríṣiríṣi mm, wọn á lọ pò pọ̀ wọn á sọ àdàbẹ́rẹ́ wọn á máa gun ó ti di búlẹ́ẹ̀tì mm. ó ti kúrò lóúnjẹ ìyàtọ̀ tó wà láàrin ẹ̀ oh. ṣùgbọ́n bí táwa dé dúró sìn mm. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ó ti pa gbogbo mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ sójú kan under National Health Act. National Health, Health Act. gbogbo ìlànà ìṣègùn mẹ́tẹ̀ẹ̀ta yẹn medical ni o alternative tilẹ̀ òkèrè ni o àti tìbẹ́lẹ̀ wa ni wọ́n ń control ẹ̀. nígbà tó bá tún wá kúrò ní tìlànà ká gbo ewé fún yàn kó mu o tún fẹ́ kọjá sí pé o fẹ́ kó oògùn ẹ lọ sílẹ̀ òkèrè NAFDAC àdá sí o ti kúrò ní community product o ti di national product torí kẹ́ ẹ gbóṣewé kẹ́ ẹ lọ kẹ́ ẹ jó community level nìyẹn wà tó bá ti ń di wọ́n fẹ́ máa tà ní east wọ́n fẹ́ máa tà ní north NAFDAC yàrí sí manufacturing làwọn yẹn tó bọ́ sí à ń fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ GMP tó bá tún wá kúrò ń bẹ̀ nígbà tí NAFDAC bá ní òkè oògùn yìí save kò pààyàn wà tó lọ sí clinical trial ká lò ó lára èèyàn ibi tí research ti wáyé ni hmm. ibi tí scientific proof tí oníṣègùn òyìnbó wa ń béèrè lẹ́ẹ̀kan ibi tó ṣe ti dé lẹ́nu nítorí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ hmm. làwa ń sọ yìí traditional medicine ló gbòó ni ìdọ̀tí gan ní oògùn traditional medicine ah. èyí tẹ̀yìn sá fún ṣe oògùn ní lọ́dọ̀ tiwa àìmọye àwọn tá à ń jẹ àyàn mẹ́fọ̀ hmm. tó rà ń fi àyàn àfi ń wo stroke àìmọye iṣẹ́ ìkúté tá a mú mọ́gà yìí wàá jẹ̀bi kúlíkúlí. ibi tí ẹ wá ń lọ yẹn ń sìn. ìkúté mọ́gà yìí ayé lassa fever. kò sí lassa fever. iṣẹ́ iṣẹ́ rí um, bàbá ẹ dákun ẹ má bínú. náà mo kàn rán ẹ létí mi jẹ́rí àwọn àwọn oògùn tí àwọn oògùn tí àwọn traditional practitioners you know, tí hmm. wọ́n ń ṣe jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí <laughs> eh, bí àwọn bitters tí wọ́n ń sábà ṣe hmm. tẹ́ bá wọ ara pálí hmm. ẹ̀ẹ́dì àwọn fúnra wọn wọ́n ti kọ́ síbẹ̀ pé these claims have not been better proven by NAFDAC. Eh, ọkọ̀ sísàlẹ̀ mi. oyè yìí sìn to me èmi wò wípé NAFDAC gan fúnra ọ ti rọra ń yọra wọn kúrò. bẹ́ẹ̀ni. because before you can say that a drug has been proven and tested. Mm-hmm ìpẹ́ tí wàá certify ẹ̀ mm-hmm. NAFDAC fún ohun tẹ̀lú mm-hmm. ọjọ́ kíjọ́ tí èèyàn kan bá lò mm-hmm. bóyá kò ṣe ohun tí wọ́n fẹ́ àbí ó ṣe tí wọ́n á tètè sọ pé àwọn ò lọ́wọ́ sí o. ọ̀rọ̀ ti kúrò bẹ́ẹ̀. òun ni mo fi sọ lẹ́ẹ̀kan gbà tí mo bẹ̀rẹ̀ wípé èmi ò sọ wípé olóògùn òyìnbó àti ti ìbílẹ̀ wọn ò lè ṣiṣẹ́ papọ̀